وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tó ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa tí yá wà ní ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ tìní ọba yìí náà ní adáwọ́pẹ́ fún abẹ́ pẹ̀lú àánú rẹ̀ àti títóbi rẹ̀ ó bá ṣe àlékún ìdúdédé ẹni kọ̀ọ̀kan wa atọ̀rọ̀ kí a ti gẹ̀ fún ànábì wa Muhammad kí kí a ti gẹ̀ náà kí ó máa bá kó bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ a máa tẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe lọ nínú tírà Aqidatu Salaf أصحاب الحديث يكننا وين الشواجوا الإمام أبو عثمان الصبوني رحمه الله تعالى رحمة واسعة ibi abala bi tí a ti dúró omi tí a bá ti ń fi ń rinlẹ̀ àdìsọ́kàn àwọn ẹni ìṣíwájú wa tó jẹ́ pé náà ló yẹ kó jẹ́ àdìsọ́kẹ́ gbogbo ẹni tó bá kóra rẹ̀ mùsùlùmí gidi ìtọ́ ti fi ń rinlẹ̀ wá wípé ní ọlọ́run ọba ọba àlékè ọlá ó wà lókè lórí àlàáṣì lórí àlàáràṣì gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí ti wá lọ́lọ́kan òjọ̀kan nínú alukur'an nínú ahadisi rasul. صلى الله عليه وآله وسلم أتنا حديث عن أبا محمد bákan náà ìpanupọ̀ àwọn ẹni سجنيري، wa sọ́jẹ́ ní rí ẹ̀rí pọ̀rí pé ẹ̀rí tàdámọ́ náà tún wà ń bẹ̀ ìyẹn já àfáàní kìí sàfáàní inú àdámọ́ rẹ̀ ó náà máa rò pé ibi tọ́lọ́wọ́ wà náà ní òkè. Okay ọ̀rọ̀ alimami Shafi'i yọ rahmatullahi alayhi òní wọ́n ṣàlàyé fún wa dáàkà gbẹ̀yìn ìtọ́jú sọ pé ní wa ìmáàmù na abu abdullah ìmáàmù wa abu abdullah muhammad bin idris ashafi'iyu muhammadu ọmọ idris wọ́n ní wọ́n sọ fi kìtàbí al-Mabsuut nínú tíra wọn tí ó tóbi ó ní àkàrà tíra tí àbáṣe tó tóbi tó gbajúmọ̀ àméjì kan gbajúmọ̀ nu wọn dáadáa ó náà ní kìtàbul umm àti ar-risala ẹni al-imam ash-shafi'i rahmatullahi wọ́n sọ ń bẹ̀ fi mọ́sálà ìtàkì rọ́kọ̀bà tí mùmínà ti fìlìkàfà rọ̀ nípa kátú okùn ẹrú lọ́rùn arábìnrin tó bá jẹ́ mùmínà kábí ṣe tẹran ẹ̀ṣẹ̀ tí a bá ṣẹ̀ wọ́n eléyìí nínú ẹ̀. wọ́n لا يصح التكفير بها لخبر معاوية بن الحكم وأنه أراد أن يعتق الجارية السوداء لكفارة فسأل رسول الله صلى الله عليه وآله وسلم عن إعتاقه إياها فامتنى فامتحنها رسول الله صلى الله عليه وسلم فقال من أنا فأشارت إلي وإلى السماء يعني أنك رسول الله صلى الله عليه وسلم الذي الذي في السماء قال صلى الله عليه وآله وسلم أعتقها فإنها مؤمنة ونبعثي معاوية بن الحكم tí wọ́n fẹ́ tú ẹrúbìnrin kan lẹ̀ látara àṣìṣe kan tó ṣe tí sọ̀hábí yìí ti bínú gan lórí ẹ̀ báwo pé tó ń ṣe fún ni tó lè fi ṣe ìtanràn oníkóhun túlẹ̀ wa mú dọ́dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó mẹ́rù ìdọ́dọ̀ anábì wọn ní ẹrúbìnrin yìí èèyàn dúdú ni anábì wa ń béèrè lọ́wọ́ rẹ̀ yẹn pé lọ́wọ́ ẹrú ìlẹ́ni tí ń ṣèdánwò fún pé ní sálẹ̀ mi tí ń bẹ́ sọ̀rọ̀ yìí fálẹ́mí àti pé ọlọ́run ọba ọba àlekè ọlá sáńjọ́ sì fún níbo ló wà. ẹni tó arákùnrin arábìnrin kọ́kọ́ dáhùn gẹ́gẹ́ bó ṣe wà nù rè wáyà òun ni pé ọlọ́run ọba wà ń sánmà alánàbí ayé náà wà níbo lọ́lọ́run wà arábìnrin yìí ní ó wà ń sánmà. tàwa lèmi tí ń bẹ sọ̀rọ̀ yìí nínú náwó tó kéwì wọ ní òjíṣẹ́ ọlọ́run tó wà lókè. ànábì sọ fún ọ̀gá rẹ̀ tí ń ṣe Muawiyatu bin al-Hakam al-Aslami ànábì ní àtìkì ha tú ọmọbìnrin yìí lẹ̀ túlẹ̀ kó dọmọlúwàbí gẹ́gẹ́ bọ́ ti gbèrò fa iná ha mùmínà torí wípé ní mùmíní òun ni arábìnrin yìí mùmíní ni ẹnu ọ̀pẹ́ tó náà ẹni tó fẹ́ túlẹ̀ kọ̀ǹdíṣà tó fẹ́ túlẹ̀ kó jẹ́ kíni kó jẹ́ mùmíní. wọ́n ní al-imam muhammad bin idris al-imam shafi'i àwọn asọ́nbí wípé ní káyípa arábìnrin yìí ò gbà kọ́ lọ́run wà ń sánmà ni ànábì òní ní kí màá wí àtúlẹ̀ ayé pé kìí ṣe mùmí nínú. ìta rí gbọ́yé mi ni pé ayé pé ẹni tí ó gbà kọ́ lọ́hún à ń sán mọ̀ ọ̀dọ̀ alimami ṣàfihàn iyọ̀ àtọ̀dọ̀ àwọn ẹni ṣíwájú wa mi kéde kí ni kéde mùmí ni. ẹni ìmọ̀ọ́mù ṣàfihàn pé ní káyipẹ́ ní arábìnrin yìí ó gbani ànábì òní ní kó túlẹ̀ pé Muawiya ẹrú tó fẹ́ túlẹ̀ oníkọ̀ndíṣẹ̀ ni kó jẹ́ mùmíní ṣùgbọ́n ètò ọ̀fẹ́ túlẹ̀ yéé ṣe kí ni kìí ṣe mùmíní. wọ́n á jẹ́ pé ní ìgbà pé ọlọ́run bá ọba wa tá à ń jọ́sìn fún sánmọ̀ ló wà ara mi tá a fi mọ mùmíní ni. ṣùgbọ́n tó bá nínú jẹ́ lè ní àrògùn lọ́gọ́ èèyàn pàápàá jùlọ àwọn tán rìn lànà tọ̀ríkọ̀ tán ní oníṣòwò fílà wọn ọ̀pọ̀lọpọ̀ ògbàpọ̀lọ́ wà ń sánmà àgbà pé sánmà lọ́lọ́run bá wà ìtí wọ́n sọ náà ni pé ọlọ́run wà ń bi gbogbo ó wà ń gbogbo ààyè bí báàtì pẹ̀lú pàápàá rẹ̀ kódà àwọn míì tó lọ níbi bá ń lọ wọ́n ní ọlọ́run bá yí gan ó wà lára gbogbo nǹkan yẹn ni àkídà tó ṣòlò alìhùlòlíyà kọ́lọ́ ti sọ̀kalẹ̀ sára ogun nǹkan. bákan náà látọ̀ náà tó nígbàgbọ́ sí wahdatul wujud gbogbo ẹ jọra wọn pé gbogbo ohun tí ń bẹ látara nǹkan kan náà ni látara aláwọ náà gbogbo ẹ àìsí gbogbo ohun táwọn bá tí wọ́n rí tó bá ń fọwọ́ kàn àwọn ojú rí wọn òun náà ni Allah òun náà ni huwa àdìsọ́kàn burúkú lélẹ́yìí ẹ̀ríkọ́ anábíwá muhammed ọ̀sọ́lá ńgbà tí ó bi arábìnrin pé bọ́lá náà bá wà tó ní sánmàn anábìnrin ká tó lẹ̀ pé mùmínì ni anábì àpúrúfù nítòsọ ó gbà wọlé pé mùmínà lélẹ̀ arábìnrin yìí yóò sọ fánábì pé ọlọ́run wà lára ewé ó wà lára agi ó wà bí gbogbo àwọn tó náà tún kùnà lórí ọ̀rọ̀ yìí àwọn náà ní àwọn alìjàmíyà àti àwọn alìmọ̀tẹ́sílà àtàwọn alìkàlámà ọmọ ya wọn bí àmọ̀ tòròdíyà àwọn eléyìí ó gbà pọ́ lọ́wọ́ à ń sánmà ibi tí wọ́n tó burú sí ni pé tẹ́ bá ló wá wà lẹ̀ ìmọ̀ tó fi wà lára wọn ẹ má fi ààyè ròyìn ọlọ́run ọlọ́run kọjá ní tá a máa ń fàyè ròyìn èèyàn ní máa ń wà láàyè kan ọlọ́run àbí gbogbo tàwọn onísúfìnù ṣùgbọ́n àwọn àlìjàmíyà ní ọlọ́run bò sí ńlẹ̀ torí pé èèyàn náà máa ń wà ńlẹ̀ kò sí lókè ọlọ́run bò sí láàyè kankan àdìsọ́kẹ̀ burúkú lélẹ̀ tó tako àwọn ẹ̀rí tó wá jáńtẹ́rẹ́rẹ́ látọ̀dọ̀ ọlọ́run àtọyí ọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ tó wọ́rọ̀ jáde sọ́kàn wa náà ní pé ọlọ́run ọba àlejò ọlá ọba tí ó wà ní orí àlàáṣù a ní fàhákàmọ̀ Rasulullah sallam bí ìsìláàmì ha number one oh nine a ní ànábì ó dájọ́ pé ní arábìnrin yìí ẹrúbìnrin sẹ́múdéwájú rẹ̀ ànábì gbà pé mùsùlùmí ni lámà àkọ́rọ̀dá bí anna rọ́bà ha fi sàmà kẹ́lá ní fi gbà pé mùsùlùmí ni torí pé ó fi rinlẹ̀ kọ́ lóhun ọba àwọn tóun jọ́sìn fún òkè ló wà. àdìsọ́kàn mùsùlùmí náà ti nu tọ́lọ́mọba wà lókè lórí àlàárìṣì bákan náà arafat rabbaha bi sifatil ulu wal fawqiyya ẹrúbìnrin ó mọ náà ọba rẹ̀ pẹ̀lú ròyìn pé ọba tó wà lókè ni ọba tó ga ni. وإنما احتاج الشافعي رحمه الله تعالى على المخالفين في قولهم بجواز عتاق رقبة الكافرة في الكفارة بهذا الخبر أن الإمام الشافعي رحمه الله تعالى أنه الويري فهو المخالفين àwọn tó ń takò òdodo alimami ṣáfi lo ẹ̀rí yìí pé filkafaro ti di azan kabaru nata ní èèyàn lè tú ẹrú tó jẹ́ kèfèrí ilẹ̀ tó jẹ́ rúbìnrin kèfèrí. ìmọ̀mù ṣàfihàn fẹ̀rí ìdèsè padà fún wọn pé ẹrú tí mọ̀háwí atúlẹ̀ mùmíní ni o ìtánẹ́bí ti fi gbà pé ni o ní pé ó gbà pọ́lọ́mọ bá ń bẹ ń sánmà lè tìkọ́ subhanahu wa ta'ala. فوق خلقي وفوق سبع سماوات على عرشي ẹni torí kó arábìnrin ìgbà kan náà bọ̀ bá lékè ọlá ó wà lórí àlàárṣì kama ó wà mọ̀ tákọ́dìlì mùsùlùmí àlè súnà tí wàlìjàmá àti sálàfihìm wà kálàfihìm. kẹ́bùtù wà nù àdìfọ́ sọ́kàn àwọn ẹni rí àwọn tó ti kọjá ní àtàwọn tó tẹ̀lé wọn. إذ كان رحمه الله تعالى لا يروي خبرا صحيحا لا يقول به torípa nàbí alìmọ́mù ṣàfihìyù kìí gba kábàrù láyẹ̀rì kábàrù sọ yí aláyàkúrò bí kò ní gba ìró kẹkọ́ nílẹ̀ kó mọ́ àfihẹ̀rí tó nílẹ̀ lọ́dọ̀ alìmọ́mù pé a lè tú ẹrú kìfèrí ńgbàtà náà béèrè nípa ẹrú yìí tó sì fi tó fánẹ́bì létí ànábì pé mùmìnì ni ọ̀yà tu mùmìnì lélẹ̀ káyíké gbégbági ni tó wí nǹkan mí ànábì òní ni kó túlẹ̀ pé àlè tẹ́lu kẹfìrí ẹrú mùmìnì la lè tú lóbìnrin kó dọmọlúàbí bóòlù ànábì tí wàá mọ̀ pé a mùmìnì lè kéde kẹfẹ́ ń ta lè tú ni kí ló fi mọ̀ jẹ́ mọ́ ìfirinlẹ̀ tí ẹrúbìnrin ìfirinlẹ̀ kí ọlọ́run bọba àlekẹ́ ọlátàǹjọ́sìn fún sánmà ni ó wà àkédà alìsúnnẹ́tì ọ̀lìjàmá àní tí ó yẹ kó dàrú mọ́ wa lọ́wọ́ ẹ̀ráwọn asáàmùl kalam àwọn oní fílọ́sọ́fì tẹ́ fi ń dá sọ́rọ̀ àkídà nù àwọn afájọ náà pè ní asáàmùl kalam ẹni tó jọ láyé tiwa lẹ́ni ni kíká láwọn onífilọ́sọ́fì tẹ́ńfìlò yìí dátọ́rọ̀ àkídà kò yẹ kí lè rí báyìí kò yẹ kó rí báyìí ṣùgbọ́n al-sunnah wal-jamā'ah tọ́ba ti rẹ́rìí nípa ọ̀rọ̀ ọlọ́run nípa ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ nípa àwọn làbárí kọ̀kọ̀ kí náà sọ sami'nā wa aṭa'nā wọn ní máa yí rẹ̀ wò wọn ní máa sọ pé bóun ló ṣe wá rí báyìí kí ló fà á kò sínú ṣíṣe tiwọn. قال وقد أخبرنا الحاكم الإمام أبو عثمان الصابوني أنتم عن صقني الإمام حاكم صفامة أبو عبد الله wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa alimamu shafi'i ni wọ́n ní kọ́l anba anal imam abdulwalid hassan bin muhammad al-fatih wọ́n ní àfáàgbà ni tí í ṣe hassan ọmọ muhammad al-fatih ló sọ fáwọn kọ́l wọ́n ní hadassana ibrahim bin mahmud òun náà ní ọ̀rọ̀ yìí ibrahim ọmọ mahmud ló sọ fáwọn náà kọ́l ó ní sẹ́mìtì rọ̀bì bùnú Suleiman gbogbo ọjọ́ kan tí rọ̀bí ọmọ Suleiman ń sọ pé yakul samitu Shafi'iyya rọ̀bí ọmọ Suleiman ó lóun gbọ́ tí ìmáàmù Shafi'i rahimahullah ta'ala yakul tó ń sọ báyìí pé idha ra'aytumuni òòjọ́ tẹ́ bá ti rí mi àkúlù qawlan tí ń sọ̀rọ̀ kan pàkọ̀dù sọ́ha ní nàbí ọ̀sánlá kìláàfọ̀ tẹ́ wá rí pé ibi ń sọ yìí ó ti yàtọ̀ sí ntánẹ́bì sọ ẹgbẹ́ tó bá ti rí mi tẹ́ gbọ́rọ̀ kan lẹ́nu mi pé mọ́mú ṣàfi ní ń sọ̀rọ̀ yìí o títí wá ń sọ yìí ó ti yàtọ̀ sí nta rẹ́ẹ̀rí fún látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ànábì subhanallah fàálàmù ó ní ẹ̀yìn yẹn lọ mọ̀ pé anna akili kọ̀dìsáhàb lákàí mi orí bí àpẹ orí mi ò pé mọ́nu lákàí mi rẹ́gírí ó ti dàrú ẹ̀wò kẹtínú kẹtínú táwà fáàgbà sọ ìmọ̀mú ṣàfi ẹ̀dákun tala fẹ́ fi wé lásìkò ti wà yìí nínú mọ̀ ẹ wá gbọ́n tí ń sọ òjò tẹ́ bá ti rí bí mo sọ nǹkan ẹ wá wo nínú tánẹ́bì sọ ẹni kó yàtọ̀ sí tánẹ́bì ẹ̀rọ pé ní ah, àlákà èmi ò pé mọ́ ọmọ tí ń sọnù kí ni wọ́n mú ṣàfi sọ fún ọmọ kéwù rẹ̀ ń kí ló ń sọ fún wọn. tọ́ba ti rẹ́ẹ̀rí ẹgbá ọ̀rọ̀ mi dẹ̀ náà pé àfáwọ̀ àwọn ọmọ tí ń sọ mọ́nu táwọn lọ sẹ́yìn ní àwùjọ wa lé ní nítẹ́ mọ gbóòórùn lọ́rùn ọ̀rọ̀ àfà gan pé tẹ bá rẹ́ẹ̀rí tó takun tí mo sọ yìí lọ́dọ̀ ànábì gẹ̀tẹ̀ mi ni ẹ mú nítẹ́ mọ gbóòórùn lọ́dọ̀ ẹ̀rí. àbí tẹ bá rẹ́ẹ̀rí tó takun tó sọ tẹ bá lọ tẹ̀lé tẹ rí un ó lè ní àmọ́kéwòn ah, á ẹ̀ ní lálùbáríkà torí pé wọn àtẹ̀lé tó ń sọ ìbẹ́ wọn tí ìmọ̀ ń ṣàfi sọ ẹ̀rì pọ̀rọ̀ ńlá lélẹ̀ ìzárọ̀ àìsùnmù ní tẹ́ ẹ bá rí mi àkúlù kọ́wù lánìí wọ́n á sọ̀rọ̀ kan jáde lẹ́nu pàkọ́dé sọ́ọ̀hà á ní nàbí rọ̀sọ́nà kìláàfò awárí pé n tó rinlẹ̀ lọ́dọ̀ ànábì yàtọ̀ sí tí mo sọ ìtí máa mú ṣàfi o ìtànàbí sọ̀rí ẹ yàtọ̀ síra wọn. kí ni mo sọ fà álámú ana akílí àbò ẹnìkú á ah, làákà èmi ti lọ ọmọ tí ń ṣe mọ́ ẹni pé tí mọ́mù fi lélẹ̀ ń bì ó kọjá wípé ẹ mi àtàfọ́nì ah, ó kọjá pé ní ah, ẹ ànẹ́bí ìyẹn pé ó tó ara rẹ̀ wọ́n bá fi tíra àwọn ọkọ̀ ánàkúnmọ́ra ṣéwù wa míṣẹ́nà wa mùdírù wa mùkádàmù wa ìmáàmù wa ẹ̀dàkùn ìtẹ́ sọ yí ẹ̀rí sáárì yìí ó takò ẹ̀ń fi tíra àwọn àfa ẹ̀ní lálùbáríkà ni. àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ kò sí mọ̀ ńlẹ̀ lẹ́yìn náà àtúgbà pé kò sí tó lẹ́ni tó bá nímọ̀ yóò sagbó ẹni mi bá ti wọnú mọ̀ sí bẹ́ẹ̀ ni ìsagbéjì ẹmọ rẹ̀ wọ́n lé kíní yóò máa pọ̀ sí ẹni tí ò ní mọ̀ rárá tí ò ti wọnú odò mọ̀ òní ò máa sakọ́ ọ̀lẹ́ ní lẹ́kọ̀ọ́yẹ ìmọ̀mọ̀ òṣùlù fi tú jù ìmọ̀mọ̀ àdìsí jù tó bá ti kọ̀rọ̀ lóga àgàgà bàlágà kò sẹ́ni tó lè bá mi fi gágbága kò tí ì wọnú mọ̀ ní ìmí tí yẹn fi ń ṣe fáàrí bẹ́ẹ̀ bá wọnú mọ̀ tí ṣe ń wọnú mọ̀ sí bẹ́ẹ̀ ni tó jẹ́ mọ̀ gidi bẹ́ẹ̀ ni ìṣàgbéjẹmọ́wọ́ rẹ̀ ìtẹríbarí mọ̀ pọ̀ sí. ìmọ̀mù ṣàfihàn owó mọ́ṣẹ́ àkíyèsí ara wọn bíi pé tẹ́ bá ti rí tí mo sọ tó yàtọ̀ sí tànẹ́bí o ẹ gbàgbé ipa tí mi sọ tànẹ́bí ni ẹ mú o. ayẹ́fẹ́mi ò mọ tí ń sọ mọ́nu ẹ̀kọ́ rèé fẹ̀rẹ̀ tó wá fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn kó mọ̀ sí ìsìlámù ara rẹ̀ kó mọ̀ àkíyèsí ara rẹ̀ lẹ́kọ̀ọ̀kan pé á ìta ń sọ yìí ìmí ilé má rí bẹ́ẹ̀ o kó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé ìtì ń bá ti sọ tẹ bá rẹ́rìí tó rinlẹ̀ tó tako ẹ̀rí ni kẹ́ ẹ mú o torí pé jẹ́mọ́ kí láńpẹ́ lábà tẹ́lẹ̀ kí láńpẹ́ lábà kí lábà ń ṣe fún wa.

ìrìn fún wa ní ọ̀rọ̀ mi tí alimamu Shafi'i yóò sọ pé ìdásọ́ alhadith sádìsì bá ti rinlẹ̀ tẹ́ fẹ́rífà ìtẹ́rí pé àdìsì tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni fàwọ́ àmọ́sẹ̀ àbí ìlànà talẹ́ríù ìlànà mi ìtumọ̀ pé ẹ̀bá àríká Shafi'i tó sọ bọ̀ nínú mọ́tẹ́lá yìí ti sàfi sọ ó yàtọ̀ sádìsì yìí ẹgbá tèmi dànù yìí ṣe sí àǹfà yìí ní bá kú tọmọ ẹ̀dá lànà mílẹ̀ kí wọ́n ní ẹ̀mọ́tàbù ṣàfihàn ni àbí Imam Maliki náà kò sí lànà tẹ̀ náà kí ní bá kú tán o ẹ̀mọ́ tọ̀ lànà mi kí á ní ìlànà tálélẹ̀ ìlànà Maliki ni rárá ní ti gbogbo ń sọ náà ní irun tó jọba yìí Al-Imam Maliki yọ rahmatullahi alayhi tó gbajúmọ̀ lọ́rọ̀ rẹ̀ òní pé ó sọ ní ọ̀rọ̀ kẹ́kẹ́ ní kó lónìí gbogbo èèyàn gbogbo èèyàn yóò kàfùmí kàláàmì lálégbà ọ̀rọ̀ rẹ̀ gbogbo èèyàn lálégbà ọ̀rọ̀ ẹ̀ nígbà wo làgbà nígbà tó bá bẹ̀rẹ̀ mu wáyé ọ̀rọ̀ dú bẹ́ẹ̀ ni gbogbo èèyàn náà lálé tó ń dá ọ̀rọ̀ rẹ̀ padà sí lẹ́nu nígbà wo nígbà tó bá fakọ̀ ẹ̀rí ó ní ìlà sọ ṣíbà hazard kọ́bùrù ìwà náwọ́ sí sàárè ànábì lọ́ọ̀kan jọ náà lọ́n pé àyàfẹ́ tó wà nù sàárè o nìkan ni àìdọ́rọ̀ padà sí lẹ́nu torí pé nítorí náà sọ òdodo ni àwọn àfẹ́ẹ̀sì ìlànà tí wọ́n rí wọ́n rí pèpè sọ́dọ̀ ara wọn níbo náà ń pèpè sílẹ̀ wọn ibi òdodo tàbá ti wá ródodo níbìkan wọn ìlànà àwọn náà láti rí wọn. ìmáàmù ṣàfi ẹ̀wọ̀n tó fi ròyìn ara wọn tẹ́ bá ti rí tí mo sọ tó yàtọ̀ sí ti tànẹ́bì làákà èmi ti lọ́nu ohun mọ́ tí ń ṣe mọ́ ẹ̀rí tànẹ́bì ni ẹmú kọ́ọ̀lá kọ́ọ̀lá lè hakimu rahimahullah ta'ala alimamu hakimu tó sọ̀rọ̀ mí pé ní abal walid ghayra marra mo gbọ́ walid tí wọ́n sọ tí ẹsẹ̀ mọ́ sọ̀rọ̀ yìí wọ́n ní ọdíṣù ànìfàfàrọ́ ní wọ́n sọ fún mi abúlé wà lídìí ẹni ní wọ́n sọ fún mi nípa ọkùnrin kẹta ń pè ní fàfàrọ́ ni wọ́n ní anna shafi'iyya rahimahullahu ta'ala rawa yawman haditha wọ́n ní ìmáàmù shafi'i kan ó gba hadithi kan wá nígbà tí wọ́n ṣàfihàn sọ̀rọ̀ pa àdìsí yìí tán ẹni tó wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìmámù Ṣàfi'í wá ń sọ pé ya abba Abdullah ilẹ̀ bàbá Abdullah sàkúlù bí kí ni wọ́n náà fẹ́ sọ lórí àdìsí yìí àbí tí wàá gba àdìsí yìí wọlé ìtumẹ̀nu ìmámù Ṣàfi'í kó ti hadith oníbèrè wọn mẹ́rin pé tí àdìsí yìí tí wàá gba wọlé báyìí قال مو سافر في تراني في بيعة أو كنيسة arákùnrin sọ rí mínú ṣọ́ọ̀sì ní ẹgbọ́n tí wọ́n mú ṣàfihàn o sọ rí mínú ṣọ́ọ̀sì àwọn ọkọrin yóò ní atọ́rọ̀ aláyàfíyàl kùfàr sọ rí mínú sùtánà ní tọ́bí ń bèèrè ọ̀rọ̀ yìí lọ mi kí ló tí wọ́n ń ṣàfihàn sọ̀rọ̀ yìí tẹ́mọ̀ kéré tó fi sọ̀rọ̀ líle nígbà tọkùnrin béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ìyẹn pé ẹ̀rín rinlẹ̀ wọ́n á ní tí wàá gbẹ̀rí ìwọlé yóò dàbí lóko tó rí nínú ṣọ́ọ̀ṣì ni ìtumọ̀ pé tí ìbá ti gbẹ̀rí wọlé á jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí mọ̀nù tí kọrí yóò lọ pè mí ni kọrí yóò lẹ́ni ìnámọ̀lẹ̀ àmọ́lùbìnrin yá tí ó takò àbí bẹ́ẹ̀ kọ́ ni torí kò gbà wọlé tẹ́lẹ̀ mo rẹ́ẹ̀rí tó yẹ ọlọ́run fi rán ọdún tó bí dukọ́ yónù abọ́lí mi ní sùtánà dábàdà eléyìí ètò mùsùlùmí bóyá kò ní gbantí ànábì sọ. ẹ̀wọ̀n kọ́ àwọn afá máa ń rí àdìsí láwùjọ tiwa ẹ̀ tí wọ́n ti yí àwọn ní tún fìtì ẹ̀ lọ́gbọ́n tiwọn ọgbọ́n àrékèrèkè nígbà tẹ́ rí bá ti rinlẹ̀ ìtútù tí ó fi lẹ̀ mọ́lẹ̀ pẹ̀ iṣẹ́ yìí ń wò yẹn sọ ìrílẹ̀ ń wò ó ní ìtumọ̀ mí sẹ́yìn ò lè fi kíní lè gbọ́yé kí ló fẹ́ ṣe jẹ́mọ́ ó fẹ́ dànù nù. ṣé bá a ti ní ní ó kéré sí làákàyè yín tọ́dún ló bá ti hàn tẹ́lẹ̀ ló bá fẹ́ sọ láwùjọ wa ibi tí ó gbà òyìn sínú pẹ̀ làákàyè yín ò lè gbé ọ̀tọ̀ ni tó ń sọ ń bẹ̀ ìmọ̀mú ṣàfi ó sọ̀rọ̀ líle fárákùnrin ká sọ́ọ́rí mi ní lọ́dọ̀ ọkùnrin yóò ní èmi mùsùlùmí ànẹ́bí sọ̀rọ̀ wá mẹ́rẹ̀ pé ṣé ń tánẹ́bí sọ ṣé tẹ̀lé tòpin tánàbí sọ agbọ́dọ̀ gbà ní ẹni ó wà sàtàrọ́ ní fi masjid al-muslimin aláyà sí jìnnà muslimin ẹ orí mi ní mọ́ṣáláṣí àwọn ànábì ẹ mọ́ṣáláṣí mùsùlùmí aṣọ mùsùlùmí wọ̀ mùsẹ́kìbìlà kìbìlátìkì mo ń fèsì kíbùlà wọn ọ̀tún wa ń béèrè ká ànábì sọ̀rọ̀ ṣé ìgbà wọlé ni. ariwi hadithan ṣé irú èmi níwàá gàdí ìsì á ní nàbí sọ́lá tó mọ̀ lára kú lóbi tó sì mi láàrin mùsùlùmí èmi níwàá gàdí ìsì níwàá ní tẹ̀lé ìpè ntánẹ́bí mú wa dẹ̀dẹ̀ ní ká tẹ̀lé àwọn àfáà gidi àwọn àfẹ́ ìsìnlé tẹ́ bàbàrà ọ̀rọ̀ ọlọ́run tẹ́ bàbàrà ọ̀rọ̀ òjíṣẹ́ alimamu ahmad rahimahullah ta'ala wọ́n ní à ń sọ̀rọ̀ njọ́ kan nípa ọ̀rọ̀ hajj wọ́n wá sọ̀rọ̀ tàmọ́tò ọ̀nà kẹta fi ń ṣe hajj ìkan nínú àtọ́dúró tí wọ́n sọ pé ìmọ̀ ah, muhammed ṣe inú sọ ọ̀rọ̀ yìí ẹ sì dúró lórí mọ́kí fún yìí tó yẹ pé ní àwọn ṣíà inú làtọ́ náà lónìí wọ́n ní mọ́ muhammed wá bínú sí àdìsí rinlẹ̀ mo sọ ló sọ nǹkan àwọn mèrè pété tó dúró tì tí wọ́n lè bá dúró tì ìmọ̀ mahmud wa sọ pé ah, mo ń gbọ́ tẹ́nu àwọn èèyàn kọ́ ọgọ̀ mo ti máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn tẹ́lẹ̀ ṣùgbọ́n òun gbà ṣùgbọ́n ìtọ́ ṣe yìí ṣe ọrí pé àgbà ọ̀rọ̀ àdébì ọgbẹ́ ìpèsè yóò tún wá gbàgbọ́ ìyí tọ́ ṣe yìí ó yẹ kí n mọ̀ pé kí ni ẹ́ tó tọ́ àgọ̀ ni ẹ́ ẹgbẹ́ ta bá lo skéèlì tí mo máa fi wọn ọ̀rọ̀ yìí àgọ́ ó gbọ́ láwùjọ wa alánẹ́bí sọ nǹkan ní ẹṣẹ́ àfá àtẹ́ntẹ́ ìdìbò tọ́dì bá sọ́dẹ̀ lábà á tẹ́mi ọ̀lẹ́ ìrẹ́nìyàn tó bá jólówó tó jó nípò ó yẹ ká gbẹ̀dànù ká àfágọ̀lẹ́ ni tó ń tówó rẹ̀ tó ń tìkó rẹ̀ tó ń tọ́lá rẹ̀ kí ni abẹ́ sọ́mi pé àwọn àfẹ́ ìsìn bàbàrà kí ni ń bàbàrà ọ̀rọ̀ ànẹ́bí ẹ bọ́rọ̀ wọn ṣe jọra wọn gbogbo ẹ̀ náà pèpè sí pé ẹ gbá súnà mú o. Ah, al-imam ahmed ó ní ajíptù ó ní ó mọ̀ sí mọ́ liman arada al-isnad arafa al-isnad wa sihhatahu náà tá rí pé ẹ̀rí ẹ̀rí yìí lọ́bọ̀dọ̀ ànábì. Eh? yẹsàbúnà ilá kọ́ọ̀lì sùfìyànù sáwùrì tọ́tọ̀ amọ̀lọ́mọ́rọ̀ sùfìyànù sáwùrì ìkan nínú àwọn ìkan àfà ṣe pé ìsìláàmù táwà yá fẹ́ à nírú wọn ni sùfìyànù Sauri. èèyàn kí tọrọ bá rin ilẹ̀ látọ̀dọ̀ ànẹ́bí mọ́ muhammadu ní èèmọ̀ ló tún jẹ́ káwá fọ̀rọ̀ ànẹ́bí ilẹ̀ kálá lọ mú tọrọ ta ni sùfìyànù sáwùrì ṣe ọ̀rọ̀ ànẹ́bí àgbọ̀dọ̀gbọ̀rọ̀ ẹnìkan lékè ẹ̀rí eléyìí ṣe pàtàkì fẹ́nu kọ̀ọ̀kan wa kálágbọ́yé rẹ̀ bákan náà èyí ni ó jẹ́ ká mọ̀ lànà àwọn ẹni ìṣíwájú wa pẹ̀lú bàbára ẹ̀rí bákan náà bẹ́ẹ̀ pé àwọn èèyàn síbẹ̀ wọn kò kò sọ́dọ̀ ara tiwọn ẹni tó bá tako ẹ̀rí lójú wọn ẹ̀rí ọwọ́ líle wọn fi ń mu káti ẹ̀gbẹ́ látòrí àwọn sàhábà Abdullahi ibn Umar àdìsí gbogbo aná mọ̀ ní Abdullahi ibn Umar ń sọ níwájú ọmọ rẹ̀ pé anábì ní báwọn obìnrin bá gbà yọ̀ǹda páwọn fẹ́ lọ mọ́ṣáláṣí lọ kírun ẹ má kọ̀ fún wọn jẹ́mọ̀tí wà nù rí wáyà mi pé ní látẹ́mùnà ìmọ̀ Allah il masajida wàbùyútù húnná khairu làhún ẹ má kọ̀ fáwọn ẹrú ọlọ́run lóbìnrin tó bá fẹ́ràn náà fẹ́ wá kírun mọ́ṣáláṣí láti wá kírun tó bá gbàrún dá lọ́wọ́ yín bó ti ẹ̀ jẹ́ pé ilé wọn ló lọ́lá jù fún wọn kẹ́kírun. a ní abdullahi ibn umar ọmọ rẹ̀ kan wà lọ́rọ̀ ẹ̀ tí ń jẹ́ bilal ó ní à lànàmùnà àhúnà àákọ̀ fún wọn o àákọ̀ fún wọn. ọ̀rọ̀ ta ni bàbá rẹ̀ kò ọ̀rọ̀ ànábì oní àákọ̀ fún wọn kọ́lá àwọn àfáàmì tó náà rí tàbí jẹ́ ní tíbi láàlì yìí kò mí kó bẹ́ ó ti pé intentional owó ẹ̀ta kọ̀rọ̀ ànábì àwọn ọ̀gá obìnrin mi ò ní lẹ́ẹ̀kọ́ mọ́ṣáláṣí ìlú máa fi ẹ̀sọ́ hàn ẹni tó fẹ́ ṣùgbọ́n tó ti pé ọ̀rọ̀ ànábì ó tẹ̀ fẹ́ ọ̀pọ̀ ani Abdullahi ibn Umar sọ̀rọ̀ líle tọ́mọ rẹ̀ yìí ó bá dé pé láòkà lémùk ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ arínú àwọn tó máa rí tàbí tí wọ́n ní abúlé ìbúrú mọ́rù bábí láàlì ọmọ rẹ̀ sọ̀rọ̀ hapsal mout tó ṣe kíni èkú nítorí kíni jama ẹ́ torí pé ànábi sọ̀rọ̀ òun náà tún sọ ọgbẹ́lẹ́ ní àwọn tó náà jogún àwọn àwọn àwọn jogún ànábi àwọn làáfà àmọ̀rọ̀ àfà tiwọn o àdìsí làwọn mọ̀ tako ìgbẹ́ tó bá takọ̀rọ̀ bàbá tiwọn wàhálà dé gbogbo eh, tó bá ti sọ náà ni ó mọ̀ ẹjọ́ ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ọ̀pọ̀ sí wọn ẹ ní gbọ́dọ̀ sọ pé wọn mọ̀ ṣe kódà kí n tẹ́ sọ kó fojú ẹ̀ pé ilé ìtakò òdodo nínú alukur'an nínú súnà kó fojú ah, ẹ̀ gbọ́dọ̀ pé kò dáa ìrìn ẹ̀jẹ̀ máa ń takò ọ̀rọ̀ ànẹ́bìsì ẹnìkẹ́kọ̀ọ́ nígbìn ìbẹ́ nìkan nínú wọn tó pẹ́ra rẹ̀ ládarí lé kí ó kan ló bẹ̀rẹ̀ sí sáwọ́rọ̀ ànẹ́bì ní sàtẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan àfá mélòó ni wọn ló dìde pé àìsàn ṣe ilé wu gbọ́tọ́rọ̀ bá ta bá bàbá wọn kan àfá wọn kan ṣéèkù wọn kan án sókè dilẹ̀ orí Facebook okùn pépè àwọn ọmọ olórí burúkú kò fún sẹ́ẹ̀rí náírà tẹ́lẹ̀ jẹ́ pé lọ Subhanallah wọ́n rẹ́dì láti bọ́ ẹ̀sọ̀ àbà nítorí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ sáìdì ní táwọn dúró lé lórí tó takò dodo ìyẹn tèrè sí àáfàá gidi ẹ̀wọ̀n tí mọ̀mú sáfì ń sọ lẹ́ni tó tún búra rẹ̀ tó òjò tẹ́ bá ti rí tí mo sọ tẹ́ àríkó takò ń tó rìn lọ látọ̀dọ̀ ànẹ́bì kí ló ṣe mí o bí wà kéèyàn ní orí mi ti dàrú mùdírù wo ló lè sọ yìí nílẹ̀ Yorùbá yìí tó wà sá tẹ́ bá tún wá fi hàn kánà kúmọ̀lẹ́ arẹ́rí kan àìsẹ̀ ní àwọn àfá alẹ́lẹ́yìn ní lálùbáríkà ẹ̀sìn mọ́ ní àwọn mọ́mú wa tó ti lọ àwọn mọ́ ṣàfi ṣé bọ́n ti la ayé lẹ́yìn ń lo àbí màlìkí màlìkí làwa ṣé màlìkí ti la ayé làwa ń lo kọ́yẹ́ pé gbogbo tí màlìkí bá ti rí náà ní ọmọ ẹjọ́ òdodo ìmọ̀ màlìkí ó sọ yìí ètò sọ tó yẹ pé ní èrí ẹwà ńlẹ̀ òun náà ni pé gbogbo èèyàn ló lè sọ̀rọ̀ kó bá mú gbogbo èèyàn láti kí ni a ti lè gbọ́rọ̀ rẹ̀ sí lẹ́nu tí ò ní bá mú àyàfà nábì nìkan tó ti sọ púpọ̀ táyìn yóò máa sọ láwùjọ tí wà lè ní ọ́ máa rí pé ìtàn sọ wa ń tàn wá àwọn ọmọ àjọ wọn ni mùrídìí wọn ni ọmọléke wọn ni sàánú sì máa gbà lọ bẹ́ẹ̀ kọ́lá ẹ̀rẹ́ tó kéwú náà kò nílé sọ̀rọ̀ bí ẹ̀rí kékeré ní adúlé kí ó tó lókọ láwùjọ wa tó tó bá wọn kẹ́yìn máa ta kó bùkárí bẹ̀ káàsì máa náà tán lókọ tán jáde bẹ̀ láti wọ̀ pé àfa wa wá ọ̀nà ànùlí tó ṣe kíní sọ́rin yìí ó ọ̀kẹ́dàkẹ́ náà bọ̀tẹ́ bá sọ̀rọ̀ tó ra bá personality nìkan nínú wọn wàhálà ó dé àwọn àyímọ̀ wa tó ti lọ kò sí ìtorí bá wọn kìí ṣe wà wọn nìyí o kìí ṣe lànà wọn nù ẹwọ̀rọ̀ kejì tó ní wọn ṣàfi sọ pé ìsàsọ́ alhadith sádìsì bá ti rinlẹ̀ fọwọ́ àmọ̀sílábì ìlànà mílẹ̀ ti rí ilé ní ìlànà àwọn àfáà òjò tí máa ń mú ṣàfi ta ló kó ti hadithi tó rinlẹ̀ tí oníbèrè ń béèrè lọ rẹ̀ pé ṣé wàá gbà hadithi ẹ wo ọ̀rọ̀ tó sọ sí kèfèrí lọ pè mí ni orí kèfèrí ní òròdòdó ní onílé kíní onígbà abọ́ríbi láàrin ọkọ ni yóò mú amọ́sáládé àmùsùlùmí àjọ ń kírun à ń kọjú sí ìkẹ́nẹ̀ wọ́n wá gbà dìtì ọ̀tún wá ní ṣé gbà wọlé ṣùgbọ́n lọ́dọ̀ wa lé ní àárín ẹ̀fẹ́ gbàdí wọ́n ti gbàdánù ó fẹ́rẹ́ tí ara mi gbọ́ ìkan nínú àwọn àfa wọ́n bí lọ́rọ̀ jísàtò ìsìrá pẹ́ta bá ń kírun ta bá jòkó díẹ̀ kátó wá ẹgbọ́ irú wo túnu ó yẹ pé ẹni tí ó béèrè ó tó jọ lójú wọn pé irú wo lè lọ́wọ́ béèrè àfa ni bẹ́ẹ̀ ni nítorí ó wà ń tòótọ́ gbọ́dọ̀ tó sọkọ tó ń jẹ́ báyẹ̀ ìtí ìtàn máa ń pè ní nífàtò sèrà náà máa ń pè ṣùgbọ́n gbọ́dọ̀ nǹkan báyìí pẹ̀lú ká máa kàkọ́ àti àtàbà wá ti ń ṣeun ẹ̀fẹ́ gbẹ̀dà nù òun náà ni ká máa ṣe lọ sánàbí sábà fọwọ́ yẹpẹrẹ mu ni ò kákọ́ ṣe àwọn àfáà ẹni síwájú àìkọ́lọ̀ nǹkan kó ṣàánú wa torí pé ibi tánẹ́bí fi wálẹ̀ sí ibẹ̀ lọ́la wa wà ẹ̀rí ibẹ̀ lọ́la wa wà tí àwọn tá a gbé tí àdá ṣẹ́rẹ̀ ní nọ́mbà one twelve sheikh rabi almadkhali tí wọ́n ṣe ṣẹ́rẹ̀ tíra hafifa allah ta'ala wasadada kutọ kọlọ́nkọ́ bá ṣe àlékún dáadáa bàbá agbàwọ̀ ọ̀dọ́ nímọ̀ràn ń bí a ní fa àléyìnà máa ṣàrà shabab aláwàta jọ́dọ̀ wà máa ṣàrà lè mùsùlùmí ta mùsùlùmí lápapọ̀ dandan ni fún wa ojúṣe wa ni pé an na ta máa saka jẹ̀mí an bí kitabillahi tabaraka wa kí gbogbo akádìrọ̀ mọ́ kitabillahi tíra ọlọ́run ká dé rọmọ bó láti di rọmọ fẹ́ ká máa sọ kùránì kalẹ̀ ń bí lọ́sọ̀ọ̀sẹ̀ ni ìtẹ́ mi gbọ́ ẹni ká dé rọmọ tíra nu ṣe wọ́n ti sọ kùránì kalẹ̀ kódà akọ ka dàlélù kan wọ́n fi kùránì sí láàrin láti wá sí kíni wọ́n ti wá fi kà dàlélù sí wọ́n ti wá ṣe kútúbà rẹ̀ Allahu akbar ọ̀tọ̀ ni tí kùránì sọ ọ̀tọ̀ ni táwa ń ṣe ń tán sọ pọ̀ wọn sí i ìtọ́ ajẹ́ kọ́bánbárì o ni pé ká lò ó nítorí ṣe pẹ̀lú àdìsọ́kan tó wà náà alukoran mẹ́rin káwà náà àdìsọ́kan rẹ̀ ètò ní ṣe pẹ̀lú ìjọsìn tó ní ṣe pẹ̀lú kátàkárà ìbánilò ìwùwàsí ìrìnsí ẹ̀kọ́ tó wà náà alukoran kádìrọ̀mọ́ kama amọ̀rọ̀ náà lọ́ọ́ ubì záàlì gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe pàwọ́ láṣẹ eléyìí وأمرنا بذلك رسول الله صلى الله عليه وآله وسلم بان أنا بنا شطوالا شيلي والله تعالى يقول أولوني واعتصموا بحبل الله جميعا ادرما حبل الله يعني حبله okùn àrí okùn ọlọ́run lápapọ̀ kí ni okùn ọlọ́run bí òun náà ni tíra ọlọ́run súnà ànábì àbí kíká sọ jẹ́nẹ́rálì pé Islam bánẹ́bí ṣe mú wá ẹ̀mí ò mọ̀ pẹ̀pẹ̀ pé ẹjẹ́ àsọ̀kan lẹ́ni lórí igi ni owó tó bá ní àsọ̀kan kò ní ká ní tako ìtàbẹ̀rẹ̀ pé ṣùgbọ́n lórí igi ni ibi tá a ti pín yẹlẹyẹlẹ́nu àmì ìrọ̀ta mùsùlùmí máa pínra wa ọ̀yẹ́ ká sọ̀kan ni lẹ́bàá pé lórí kíni ìtọ́gbà lérò pé ẹ̀ńkálukú kó mọ bí ìlànà rẹ̀ mú ká sọ̀kan ẹni tí ó lè wòkè hàn ń sí ó lè ní òun gbà wá yìí àtẹ̀ntí ń tẹ yẹpẹ̀ àbí àtọ́níṣẹ́ ìjáde àtọ́tọ́ lè dè nǹkan mọ́ra lọ bọ́ǹbù àwọn èèyàn wọ́n ń ṣe jihadi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàtà bá ń sẹ́ndì jó tẹ́sì ìrìnkátàjọ wà papọ̀ kíkàlùkù ti máa ṣe kí ni kó máa ṣe tiẹ̀ lọ ìsọkẹta pọ̀lọpọ̀ yẹn ń pèpè sínú o kéèdìjọ kára ìṣọ̀kan ara náà ń sọ ìṣọ̀kan òdodo káwà lórí òdodo ìgbàtọ́lọ̀ ní káàtọ̀ kan kò ní wà tẹ́sìmù lásán ó níbi abúlélà ẹ̀rọ mọ́gíní okùn ọlọ́jíṣẹ́ ẹ̀sìn ọlọ́run síra ọlọ́run ìlànà òjíṣẹ́ rẹ̀ ìtọ́lọ̀ ní ká ṣe nù bákan náà ànábì wa Muhammad sọ́lá ó ní taraktu fiikum mo fi ilẹ̀ fún yín máa lá ń tẹ̀sílù ba'da nǹkan tó yẹ pé tẹ́ ẹ bá ti gbá mú ní ìtàsọ́mùtún bíi tẹ́ bá ti gbá mú ẹ̀ lè sọnù kí nìkan náà kitab Allah. wọn náà ní alukur'an tọ́ba ti dámú ẹ̀ lè sọnù ẹlòmí wo lé nípa gbogbo yẹn náà ló gbá kur'an mu kò sẹ́ni tí èka àwọn afáwọn ní oṣù wà sí ìrìnkà kur'an kúrò àwọn yẹn páyà kan náà ni ó mú yóò mọ ọ̀nà mọ́nu ọjà lẹ́sìn ní ó mọ ọ̀fẹ́ fún gbòò kur'an yẹn ló ló ní ọgbà mú àbí á béèrè pé pẹ̀lú bámu sí báwọn ẹni ìṣíwájú wa ti gbọ́yé torí kí alukóhùn ní Kùránì náà làwọn náà ń tẹ̀lé àwọn abẹ́rẹ́ wọn pé bóòlẹ̀ ṣe ń tẹ̀lé bóòlẹ̀ ṣe ń tú yíò ló ṣe pàtàkì bákan náà anábà sọ̀sọ́lá ó sọnù àdísù pé ọ̀tàràtùkùn alàlìbàyìdọ́ mo fi yín lẹ̀ lórí nǹkan tó mọ́ gbòó tó pé pé layluha kanahariha òru rẹ̀ àtọ̀sán rẹ̀ bákan náà ni tó bá ní òru àtọ̀sán rí bákan náà ẹ̀rí pé ìmọ́lẹ̀ nìyẹn kò sókùnkùn mọ́ ànábì ní ìsìláàmù tí mo mú wá fún yìí tó ti kílẹ̀ ni ní náà lùsùn náà fi níwà gbogbo oró àwọn tá náà jàmí àfisọ̀nù bí ròyìn ọlọ́run gbogbo ni àwọn nǹkan yẹn ẹwà kan lédé lẹ́ni pé ẹgbọ́ tuntun lẹ́ni ayò ìgbé tuntun sí báyẹn ti sọ fún àyíká yóò tí sọrí ẹgbọ́ àmọ́ kóra rẹ lọ àfẹ́ yùn ṣubú àìrújú lókun ní tó ti kílẹ̀ lànẹ́bí mú wa fún wa ẹ̀rí ọ̀sá rẹ̀ bákan náà ni sí ẹgbọ́ tó bá ti yẹ̀gẹ̀rẹ̀ tí ó lò lànà tí ọlọ́run fi rán mi tí mo ní mo fi ilẹ̀ fún yín ẹnìkan ò ní yẹ̀gẹ̀rẹ̀ fóò lórí ẹ̀ àyàfi kó jẹ́ hálì ẹni tó ti parun ẹni tó bá ti tẹ̀lé lánàá níbi ó ti parun kọ́ra káyẹ̀ mọ́ bàbára ẹ̀ Sheikh Rabi hafizahullah ta'ala ana wani wallahi láàyè sí gọ́ọ̀nì ilẹ̀ halif àbá ah, nẹ́bi ṣe wí bẹ́ẹ̀ náà lórí gẹ́lẹ́ ẹnìkan ò ní jùlá ní ànẹ́bílẹ̀ àbí kò ti parun torí pé tàràkànà alẹ́ ìsàlám alẹ́lẹ́bẹ̀ ìdọ́ torí pé ànẹ́bi fi alẹ́ lórí nǹkan tó mọ́ wáyà ṣẹ̀rí àtú wáyà ṣẹ̀rí àtúbẹ̀ ìdọ́ mùṣírìkọ̀ ṣẹ̀rí àtó fílẹ̀ wàkáàmìlàtún wà wáfíà tó fi kó lè majalat ṣẹ̀rí àtópé ni ẹnìkan ò ní délé ní wọ́n ní ẹjá fi kún bí ẹjá gbẹ́sìn lárugẹ ọlọ́run ti parí nǹkan rẹ̀ àwọn ní ká gbéra wa lárugẹ kárikó sábẹ́ ọ̀mbrẹ́lá ẹ̀sìn kámọ́ kanra wa lábùkù ẹni tó bá ní wọ́n gbẹ́sìn lárugẹ ẹ̀sìn wọ́n fẹ́ pàṣẹ ẹ̀mì kan kí ló fẹ́ ṣe oúnjẹ mọ́ wọ́n fẹ́ kábùkù sí ẹ̀sìn ti pé bákan náà wà wà fíyàtún fi kúlẹ̀ lè mọ̀jàláàt gbogbo aspẹ́ẹ̀tì gbé ti ayé pátá lẹ́sí ti dá sí ó dẹ̀ wà wá fìyà ó dẹ̀ tó ẹjá àmẹ́ndì ò sí mẹ́ pé títí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtìsọ́dọ̀ ọ̀rọ̀ economic bí ìṣẹ́ ti ṣe sọ ìmọ̀mọ́dé ṣe láyà níbi yàtọ̀ a máa àmẹ́ndì ìdájọ́ yẹn kò sí o kò sí tó jọ àbí òkè ọ̀rọ̀ bó láti ṣe láàrin ẹni àti kíní àti èyìn àti ọmọlàkejì rẹ̀ ọdẹ páàrin kan wà tí ò pé nú ẹ̀sìn yẹn ẹ pé ìgbà táwọn wá ń tó yàtọ̀ irú bẹ́ẹ̀ ò o gbogbo ń tá nídìí náà lọ́rọ̀ ti sọ níbẹ̀ tó tẹ́lẹ̀ mọ̀ pé ẹni tábánikà gbó wá kùránì mú fẹ́ àwọn òfin yẹn wá bá ti kó wáyé mu ìfàtẹ́ tó bá nírú òrí yẹn gan kúfúrú ni kó ló fi ẹ̀sìn ò bá sì kò kan mú gbogbo tá a need tá a need báyìí tá a tún máa need ànábì ti sọ gbogbo tí ó ṣẹlẹ̀ báyìí ó ṣe bá lọ ànábì ti sọ ẹ̀rọ tó bá dìbẹ̀ yìí gbà títà já ló bá dé gbogbo tí ó ṣẹlẹ̀ ànábì ti sọ gbogbo aburú tí ó ṣẹlẹ̀ tá ti rí mi báyìí tí mi ò tí mọ̀ ṣẹlẹ̀ ànábì ti sọ tẹ́bá rí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́bá ó kí ah Allahu akbar gbogbo tí ànábì ti sọ rèé o lápẹjú ànábì tó bá dìgbẹ̀yìn ìgbà ní ohun tí ó pọ̀ ò ní pé ní ẹ̀rí pípáyìn ó pọ̀ àbí tó bá ń gbọ́n ìdánwò ká sọ̀rẹ́ o ó bẹ̀ mọ́ ti jọ tọ́ káròyìn tó ní pé ìlú kan ọ̀kan tó para wọn ànábì ní àyè ó mọ mutí káàkiri ó sílìtì kẹwọ́ bí tó mutí kọ́ ká pọ̀ sókè àlà níbi ò ti sọ tí ó wà délé ni pé ó yẹ ká fi bí ikun ó yẹ ká àmẹ́ndì ẹ̀ òfin yẹn ti pẹ́ ó ti gbó ọ̀rọ̀kọ́rọ̀ ni wọ́n ní ẹ̀sìn pé láfàgàràtà fi ha tàtàjì ilá ànùkàmílà ha abadan wọ́n ní ẹ̀sìn pé pé kò sí ojú ọ̀kan tó dílẹ̀ pé ẹja dìbì ẹja pàṣì bì wọ́n ní kò sí kò sí ìyẹn ló ní bídíà òfin rọ́nà lọ àníyàn mi dá ní lọ́rọ̀ ọjọ́ sí ó kò sí tó jọ àníyàn rẹ̀ ò bá dáa jù bẹ́ẹ̀ lọ ò ní fi kankan kan ìtẹ́lómìnà máa fi ń dìfẹ́ǹdì wọn nùkọ́ àníyàn wọn dẹ̀dẹ̀ já o àníyàn wa dáná fi ń fún kẹ́sìn báníyàn bá dáni tó wà nú ẹ̀sìn náà láti kíni làá máa ṣe bàbá ni wàlákì min al-musiba tààtì ala kathiri min al-muslimin min al-jali bi manzilati àti sharia bàbá ní ibi tí mùsíbà ti kàn wá tí ti ń kàn wá ó ní pé ogun lọ́gọ̀ mùsùlùmí ni wọ́n mọ̀ kò tí sharia wà nú ẹ̀sìn ogun lọ́gọ̀ àmì ò tiẹ̀ fẹ́ gbọ́ àmì ìtọ́ba gbọ́ náà bí àwọn tá a rí pé wọ́n lò lànà al-ilmaniyya tá a lè pè é secularism wọ́n gbà pé ọ̀rọ̀ ṣẹ̀rí àyẹn òkè tó bá gbà kó wà ìwọ nìkan lọ mọ́ dá lo má gbé wa àwùjọ ìwọ nìkan lọ lé wa àwùjọ ìtàn sẹ̀kọ́lárí tí nǹkan pẹ̀kù sí nù fásilù dín àní dáwùlà gbé ọ̀rọ̀ ẹ̀sìn jìnà sí kíní ọ̀rọ̀ àwùjọ tó wà mọ́ṣáláṣí látò nídọ̀lá sáàmù fi dì sọ́pọ̀ ẹlòmí ẹ̀mí ò tẹ̀ sọ́gbà alẹ́lẹ́bìnrin àti ẹ̀fẹ́ ẹ̀dí ẹ̀rá mẹ́ ẹ̀rí ẹ̀bá níbi tí mistake yẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn wà hàn mọ́ tí ń jẹ́ ṣẹ̀rí àti ẹ̀bá sọ̀rọ̀ ṣẹ̀rí àlétí ẹlòmí ẹlòmí pé kí á nìyẹn mí ẹlòmí ìgbẹ́ ó gbà pé fìtínà gẹ́ ló wá jẹ́ fún wa tẹ̀tẹ̀ mọ́ gbé yẹn wọ bí o àti ní germany ó sì lè mọ ẹgbà yẹn ṣùgbọ́n tẹ́ bá sọ pé ọlọ́run ló sọ ibi tíjà ó ti dénú ìyẹn bí àkówá dayé rú ni ojúlẹ̀ ní ìlú òṣèré àmì àti tó tún gbalẹ̀ láwùjọ wa ìdáwọn kẹ́lìmọ̀ ṣẹ̀ríà léde Yorùbá ń fẹ́ dáyà jẹ̀yẹ̀ ni ó ń dá ṣẹ̀ríà fún ọ ṣẹ̀ríà wá ní láàfin ṣe kòbókò bí ìtumọ̀ kòbókò láyẹ̀yẹ̀ ní ṣẹ̀ríà sí nílẹ̀ Yorùbá lọ́pẹ́ òun dá sẹ̀rí àfọ́ ṣùfàánàlá tó àyàn mọ́ ipò tí sẹ̀rí àwà wọ́n ní mínàlì jáàlì àìmọ̀kan ó wà láwùjọ wọ́n mínàlì háwà alẹ́bí yẹ́dìfà òkè sí rọmínú ìlàmù kàlàfà tí mà jẹ́ àtìbíhì àfi ìṣẹ̀rí àtùlùgàrà bákan náà ìfẹ́ ẹnu tó wá kú tẹ́bá tó náà kọ̀kẹ́tẹ́ tó mọ̀ ìfẹ́ ẹnu ó tún kú fún wọn ìfẹ́nú yìí ni ó máa tì wọ́n láti tako tọ́lọ̀ ń fi ránà bí nító kílẹ̀ wọ́n ti tako ebi nìkan nu wọn ló ń gbòrì rẹ̀ ìjọwọ́ ẹmọ tó fẹ́ fi rinlẹ̀ ó sọ pé àwọn mùsùlùmí fi yàtọ̀ sí kan àwọn kùfàr àwọn kèfèrí ní wọ́n ń gbòrì láti fẹ́ gbẹ̀ kọrin yóò wọlé pé mùsùlùmí ni wọ́n ó fẹ́ gbé wọn wọlé fún akọrin yóò pé wọ́n ti mùsùlùmùsù kí yàtọ̀ sí kò kèfèrí so ìfẹ́ ẹnu ó tún ó tún jọba lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ta ìmọ̀kẹ́ tó wà fún wọn kí àwa náà ya kíyèsí àwọn nǹkan wọ̀nyí ká dúró ti òfin ọlọ́run ká sì bàbá ara rẹ̀ ká bàbá ara rẹ̀ àwọn àfáà ẹni ìṣíwájú àwọn bàbá ara rẹ̀ gan-an ẹ̀tọ́ ẹjá tó padà sọ́rọ̀ àlìmọ́mù ṣàfihì yú ẹ̀rí ẹ̀wọ̀n tó sọ ń pa ara ti ẹ̀ka tọ́rọ̀ nípa tí ń tako ṣẹ̀ríà èmi ò mọ tí ń ṣe mọ́nu ìgbẹ́ tọ́rọ̀ táwọn tó ní bá ń tako ṣẹ̀ríà ọ̀rọ̀ tí wọ́n náà mọ rí bàbàrà ṣẹ̀ríà wọn ní ṣe kíni wọn ní kakún wọ́n ti wá tírèèni àwọn ọmọlẹ́yìn wọn náà láwọn ọmọ kéwú ni àwọn ọmọ ìjọ ni eléyìí tó burú ni kọ́lá lè mọ alif ọba lo one seventeen alimam abu usman asabuni wọ́n tún wọ́n pè ní alfarku bayna ali sunnati bayna ali sunnati wa ali bid'a wọ́n ní òǹkùnyà láàrin àwọn onísúnnà àtàwọn oníbídíà ni pé anam idha sami'u khabaran fi sifati rabbi radduhu aslan wa lam yakbaluhu wọ́n ní àwọn oníbídíà táwọn jàmíyà ni àwọn àṣáírọ̀ ni àwọn alìmọ̀tẹ́sílà àpapọ̀ já fún wọn jẹ bẹ́ẹ̀ tán bá rí ìròyìn ọlọ́run torí pé ti ní kọ́ ìdà pé gbogbo ìròyìn ọlọ́run wọn gbà dànù wọ́n bá rí ìròyìn ọlọ́run wọ́n takò wọ́n gbà dànù nígbà ẹ̀rì àbọ̀ ìrùkúmọ́ àwàlúhù ìyẹn pé wọ́n wá yí bí tàwílì yẹ sùdó na bí yí rọ́fù alkhabar min asùlìhì wọ́n fẹ́ gba ìròyìn ẹ̀dànù ni wọ́n wá máa yí lọ́rùn wọ́n máa yí wọ́n máa pè ní nǹkan mi láti fi lọ́ní pé ní nǹkan mi wàhálà tán wà fúnra wọn ṣe yóò ju tán láwọn fẹ́ takò náà lọ ọlọ́run lọ́wọ́ wọ́n ní ọ̀pẹ́nu kùránì ló wà wàhálà wà ní sọ́rí pé ẹ̀sà lè pa kẹ́límọ̀ yádùn rẹ àbí ẹ̀ lè pa kẹ́límọ̀ ọwọ́ rẹ ẹ̀yìn ó sì túbẹ̀ ibi tó wà ló ti dénú ọlọ́run lọ́wọ́ méjì tó ṣí kalẹ̀ àmùtẹ́tẹ́lẹ̀ wà ní ẹ ọwọ́ náà lè yàtọ̀ sí tiwa ní àìmọ́ ti kí wọ́n láti bẹ̀ ń ẹ̀kọ́ náà láti kúrò ní ẹ̀sìn níbo bẹ̀ ẹni tó ṣẹlẹ̀ ni pé ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ni ẹ̀kọ́ wàhálà ní ẹ̀kọ́ láwọn sí àbí àmì ní àánú ọlọ́run ni pé ìkẹ́ àánú ọwọ́ nìyẹn máa fi àbí ọrẹ ọwọ́ nìyẹn fi torí pé àfẹ́ fi ìròyìn ọlọ́run wé ti tra ní ẹ̀dá téèyàn lè tọrẹ ó tó kúbi tẹ́sà sí kí ẹ ti gba ntọ́lọ́run tó sọ ń bẹ̀ kẹ́ ẹ nísinmi ẹlẹ́fẹ̀ẹ́ gbà wọ́n ara wọn káàkiri wọ́n ni wọ́n yí ròyìn ọlọ́run padà ó rẹ̀ láti gbá ẹ̀rí ń dànù wọ́n ní ká ipé nu àdìsí anábà Muhammad ni nínú ìlànà tó máa ń lò wọ́n lé ní àdìsí yẹn dọ̀ ẹ́ ṣùgbọ́n ìtọ́ máa ń lò jù táwọn alìmọ̀tẹ́sílà àtàwọn àṣáyẹ̀rẹ̀ àwọn ìyá wọn máa ń lò wọ́n máa ní ọ̀rọ̀ tí ìròyìn ọlọ́run wa àbí àkídà tó bá fẹ́ gbà wọlé tí ìkan yẹ̀ wá sọ̀hí wọ́n máa ní alìkábàrùl àhádì ni pé àáfọ̀n àkábàrùl àhádì ni méjì gbà wá kò yẹ ká gbà wọlé nítorí kéré ní ẹ̀mọ̀ pé kò yẹ ká gba ọlé bí ọ̀rọ̀ àkídà ẹ̀ fọ́rọ̀ àkídà gbọngbọ́n ẹ̀mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí àhádì náà máa jẹ́ àbá àdì kọ́ láti ń tó pé ẹlẹ́ ẹ̀fẹ́ ti pé àyùn máa lọ́dọ̀ níbi gbogbo Abu Ibn Abbas ọ̀dẹ́lọ àníhùmá tó lánàbìnrin kọjá lọ́njọ́ kan ó náà sàárè kan pé àwọn tó wà ń bẹ́ẹ̀ tánàbí ni wọ́n jíyà tó ti sọ tó ṣẹlẹ̀ tó fa sábàbí jẹ́mọ́ àkídàwò lágbọ̀yé mẹ́ pé níkíní pé ìyà sàárè wa àwọn mùtẹ́dínlẹ́wò gbà kó wà àdísì wà nínú Bukhari wà nínú Muslim sáàjì bá ti wà mẹ́un alhamdulillah ọkàn yóò balẹ̀ sí àwọn mùtẹ́dínlẹ́wò àti tó ṣe àdísì yẹn wà sọ yìí rẹ̀ mọ̀ wó ṣùgbọ́n Ibn Abbas nìkan lẹ́wọ́ gbọ́ àdísì wọn atára gbá yín wọlé báwọn ọ̀rọ̀ àkídájú yìí lọ wọ́n bá gbádà nù ní ni káyípọ̀rọ̀ ìbáadà ni àgbà gbọ́rọ̀ àkídà àfi kí pọ̀ kó jẹ́ àdéhùn mùtàwátìrù ni jẹ́wọ́n fẹ́ rí ti gbọ́pọ̀lọpọ̀ nǹkan nínú tó

ẹ́ kọ́mọ́ gbà ní pẹ̀tọ́ ń rẹ̀ ó yẹ kẹ́ lọ wá tọ́rọ̀rọ̀ ọ̀rọ̀ta ó ìdílé tó àwọn ìròrí burúkú ìròrí burúkú ó wà wọn ròrí yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àbí èèyàn kọ̀ọ̀kan gbà wá ó ràn èèyàn kan sáwọn èèyàn tọ́ba ti ti sọ fún ẹ bẹ́ẹ̀ náà gbà àlùmọ́yìmù ni pé ní ìlànà wọn ìlànà tí ó dání wọ́n ní inú tá a fi mọ ìyàtọ̀ láàrin onísúnà àti àwọn alùlùbídà tó bá ti di bí ìròyìn ọlọ́ àwọn ó gbá dànù ṣùgbọ́n onísúnà ní ṣe bẹ́ẹ̀ ẹ̀rí nítorí kó tako làákàyè àwọn oníbídì àwọn gbá dànù ó tako ìròrí wọn ويعلمون حقا يكينا أنا ما قاله رسول الله صلى الله عليه وسلم أهل السنة هم قيلوا تنتمي بالصوف فلما قاله if you can out of your robe ẹni tánà bá gbọ́ bó ṣe rí inú torí pé òun ni káàna àárọ́pàbí rọ́b olómọlọ́njù nìgẹ́rì ju ẹnikẹ́ni lọ wà lámúyá kùlfí ìlà akọ́wà sídíkọ́wà wáhíà tánà bá ti òótọ́ ni ó jẹ́ òótọ́ ni wá yìí ni ọlọ́ni wà máa yẹn sípò ánilẹ̀ hawa anábì yẹn sọ̀rọ̀ ọ̀fẹ́ nu in huwa illa wahyu yuha ní tó bá ti sọ wá yìí ni ó wá kó pé ṣé ó bá làákà ètò àmọ́ àbí kò bá ń kí ló kàn á pẹ̀lú làákà ètò wa nígbà tó lọ́n ti sọ̀rọ̀ tánàbì ti sọ alimọ́ bùrùtẹ́niyà ọkọ̀ tíra láti fi ṣe rọ́dù fáwọn mọ̀tẹ́sílà àtàwọn tẹ́rí pátipàti bẹ́ẹ̀ lásìkò wọn ọkọ̀ dáríú sàárùdú aláàtì wà nẹ́kẹ̀lì subhanallah ìgbádànù àwọn ìrújú táwọn èèyàn sọ pé làákà èlé kọntradìtì kí ni ẹ̀rí ẹ̀kọ́ àwọn ní mọ́sálà kékeré ni ẹ̀mí mi léèrè pé tíra mélòó ni àlèmọ́ mi ò tẹ́mi akọ lórí ọ̀rọ̀ mùjá ládùn mọ́kànlá gbogbo bí tó lè sáàtì bí àgbẹ̀yẹ bá sáàtì ní kankan àwọ̀ yín jáde gbogbo bí tó lè lò láti sí náà wá ń pariwo kí mélòó lẹ́yìn àwọn afẹ́ni tí wá ti títí gbogbo gbogbo ròrí wọ́n mọ̀ pé àwọn àwọn náà ní ròrí ẹ̀ka lè jáde tiẹ̀ sí làákà èwo ẹ̀yin ní làákà èyí àdìsí ẹ̀ takẹ̀lì àtàyéjọ́ náà ti sọ́bọ̀ àwọn àfọ́ yìí ẹwọ̀n pé bóyá gbà tẹ́yìn déèdì lẹ́ni làdá ìgbógbó bí délé sáàsì ní o ìmọ̀mù tí ibi ìjọba ṣe gidi ó ti fàyín jáde mùjáládùn mọ́kànlá ni bàbá kọ lórí wọn bẹ́ẹ̀ ni àlìmọ́ nìkọ́yìm àlìjẹ̀wòsí àtọ́jọ́ wọn kí wọn àkọ́tẹ́ àtó lágbára àni àsọ̀wá ìkùlù mùrùsálà kílápẹ̀ sọ ikọ̀ àrá àrágàrà lórí àwọn jàmíyà bó ti sọ kọtíra náà gbogbo ìtọ́ máa ń sálẹ̀ rí Eh, bàlágà eh, kùránì lo àyálò ní èsì pọ́wọ́ lólò gbogbo bí wọ́n bá sí ni bàbá ṣe kí ni wọ́n fọ́ wọn wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ àwọn àfáà ní ìṣíwájú wọ́n dẹ̀rùn báwọn ẹ̀ lè gbèrú ju síwájú wọn kẹgbàá ni ó dẹ̀rẹ̀ ibùdó tí níyàwó lẹ́nu tí yí tán lè sọ bẹ́ẹ̀ fáwọn afá tí kọlọ̀n kó ṣàánú wa alìmọ́mù Zuhri kọ́lá Zuhri ìmọ́mù àìmọ̀ ẹwọ́n lè ròyìn bàbá ìmọ́mù àìmọ̀ Ibn Shihab Azuri ẹ̀rí àwọn àfáàgbà náà àfáàgbà ta nínú ìsìlámù yìí ó tún jẹ́ àfáà fún mọ́mọ́ Málìkì wọ́n ní àtẹlòmínà náà àwọn àfáà àlùmọ̀ yìí wọ́n ní alọ́lọ́ ìlìbàyán nínú tó jẹ́ ojúṣe ọlọ́run tó ṣe tó láti fún ẹ̀rìnkà àlìbàyán ni kó ṣàlàyé ọ̀rọ̀ fún wa alọ́lọ́ ìlìbàyán kọ́lọ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa kó má fi nǹkan kan pamọ́ fún wa yẹ́bọ́n lọ sọ pé ní máa fa rọ́tínà fìlìkìtà àbìmí ṣe yìí kò sí nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ kò sí nǹkan tá a ti ṣàlàyé ẹ̀. alọ́lọ́ ìlbàyán ntí ọlọ́run tó ṣe tó pọn dandan fúnra rẹ̀ ni kó ṣàlàyé ẹ̀sìn kó má fi wálẹ̀ sínú òrújú tọlọ́run nu wàhálà rọ̀ṣúlẹ̀ ìlbàlá kí lójú ṣe tànẹ́bì tí ọ̀kẹ́ ibá ti dọ́dọ̀ rẹ̀ kó wa kó mọ̀ sí kẹ̀kẹ́ pamọ́ ẹ̀rí fún bàtà náà ibi ó kú sílà náà ibi sọ ẹ́ nígbà tí ọyọkùnrin tó mọ́ nínú àti tó ṣe fáyẹ̀ pé ní mo bí àbí ìjíṣẹ́ wọn sáré kí wọn jíṣẹ́ ọ̀fi kẹ̀kẹ́ pamọ́ àyè pé títọ́ lọ pẹ́ dandan fúnra rẹ̀ ọlọ́run ti ṣe anábì náà ṣe ni ó ti ṣe tiẹ̀ àwa ló wá wà àlẹ́yìn tẹ̀sílìm kí ló kù fáwa ká juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ ni ṣùgbọ́n kí wọ́n tún máa ń wádìí pé kẹ́yìf bó lè lè ṣe rí báyìí bó lọ́nà ṣe wá wà lórí àlàárà sí bó lè lè ṣe rí báyìí nítorí sọ ni pé kágbé e láti pinlẹ̀ ọlọ́run ò ṣàlàyé nǹkan tó nítorí sọ ni pé ọlọ́run ò ṣe bàyá ni àbí nítorí sọ ni pé ànẹ́bí ò ṣe kí kò mú tẹ́yẹ̀ dógóngóró tó ó yẹ kó ti sàlàyé nǹkan kan lẹ́yìn náà ìwò wa fẹ́ ọ̀nà mẹ́rin ẹ ti fẹ́lì mẹ́tẹ̀ẹ̀ta kò gbà kọ́lọ̀ sàlàyé pé kò gbà pánẹ́bì ṣe kíní ó jíṣẹ́ ìjuwọ́lẹ̀ tẹ́ kó náà juwọ́lẹ̀ kò juwọ́ rẹ̀ lẹ̀ sàwọn fẹ́ǹdì síwájú wa là ń gbọ́rọ̀ wọn yìí o wọ́n ní rọ́wà ani ní ó gbọ̀rọ̀ wá án àbí látọ̀dọ̀ bàbá tiẹ̀ ẹ máa sálábẹ́ pé ṣé síra wọn ni ẹni igbó lẹ́nu ẹni yìí báyìí lára pé n tí mo fẹ́ sọ yìí kìí ṣèmi lásán mo sọ èmi nìkan kọ́ mo sọ lágbájá náà gbọ́ ó gbọ́ báyìí wọ́n ó gbọ́rọ̀ ìfẹ́ àná jáde bùnú dirham jáde ọmọ dirham òun ló dá lánàá àwọn jàmíyà lẹ̀ ṣùgbọ́n jàmíyà bínú sọ̀fúwánù ló padà gbé lánàá yẹn lárugẹ náà padà fi ń sí ìlànà yẹn ti títà ní jáàmù náà mú jàmíyà jáàdù gẹ́gẹ́ olódálànà yìí lẹ̀ ẹni kọ́dìmọ̀ àlà wà fífúnnù múná bẹ̀ jáàdù ó wà lùtí wà fífúnnù múná bẹ̀ ìkan nínú àwọn àfà dáadáa tó ti ṣíwájú ẹni jáàdù wà tó wá mi bàbá yìí pé kí kí lọ rí sí ìròyìn ọlọ́run báyìí ẹ̀kọ́ ti nílò orí burúkú ó tún wá bá wáp lẹ́yìn tí mi pé kí lọ rí sí ìròyìn ọlọ́run ìwọ náà wò ó ṣé ìròyìn tó wá báyìí tó yẹ kó rí báyìí. fàkọ́ làbá yìí ní wáyìlà kí ló báyìí ní àwọn tí ó parun lọ wà yẹn pé àwọn ìbéèrè kan wà àmì pé yẹn fẹ́ parun tí ẹ bá ti ń béèrè ọ̀rọ̀ mẹ́rin mọ́lì tí ni a ti kà fúnra wọn jọ wà bí nígbà tárákùnrin béèrè pé bóòlù ọlọ́run ṣe wà ní orí àlàárà sí nígbà tí mo mú mọ́lì kí fèsì ó fọ̀ tán kí ló ní ká ṣe ẹni ká ṣe ẹni tó ń rìn lànà lóṣù kí kálukú wa náà mọ́nu because àwọn ìbéèrè kan wà pẹ̀yẹ kéèyàn máa débẹ̀ kí kí lọ́ọ́ bẹ́ẹ̀ fún ìjọba ìṣe ọbẹ̀ rìn náà nù ni. wáàbù ń sọ fún jáàdù pé ọ̀nà ànù lọ fẹ́ rìn yìí ìyá jáàdù ìrẹ́ jáàdù ó láwùláwù lùkúbírù náà lọ́ọ̀ fi kìtàbì yìí ẹ̀rí tọ́nà ọba fún wa nírò nínú kùránì rẹ̀ ní ánàláwù yádàn wà áyínà wà wájà ẹ pé òun lọ́wọ́ òun lójú wàwájì ha òun ní ojú òun ní fèsì táàmù kúlùtù sáàlì tèmi ò bá ti sọ̀tù gbogbo ẹ̀sọ́rọ̀ ti fún wa níro rẹ̀ ó ní nánu tí wọ́n lọ́wọ́ ń bi mí pé kí ni mo rí sí ojú rẹ̀ kí ló kàn mí pẹ̀lú yìí ìtọ́lọ̀ lóun ní kí ni mo ṣe mo sọ kó ni tí ò bá ti sọ òun ní sọ pé àfà mo fẹ́ kẹ́ ní ọlọ́run níkùn èmi ò ní ìtumọ̀ tábà yìí sọ ní òní jẹ́ kíní òní sọ yìí nítorí kò rẹ́rì rẹ̀ ṣùgbọ́n tó lọ ń sọ mo wá sọ wọn máa ń bèèrè pé kí ni mo rí sáwọn ìròyìn fatakila bàbá yìí lọ páyà ọlọ́run súnmọ̀ làmúyẹ́lì bá jáde àǹkútín wàsúlẹ̀ jáde ò jáwọ́ mẹ́kẹ́rẹ́ pé ọ̀nà parun tí àbáyé ló ń padà ṣẹlẹ̀ sí wọ́n padà wá pa ni kọ́lá kìí ṣe pípa lásán wọ́n ṣe kíni wọ́n tó kàn káyẹn máa rí ẹni wọn ni àwọn fáwọn yẹn dájú o kí wọ́n lẹ́sẹ̀ tó ṣẹ̀ kí lẹ́sẹ̀ sí jáde ṣẹ̀ ẹ́ ó fẹ́ sọ àwọn èèyàn nù bọ́tí ẹlòmí ìtẹ́lẹ́ wọ́n fẹ́ sọ ẹnu ọlọ́pọ̀tẹ̀ kówó jẹ lásán ẹnu náà ah, àwọn èèyàn yẹ kí àwọn èèyàn fà tó yẹ kí wọ́n nítorí kíni ẹkú ajẹ́yìn bọ̀tẹ́ tó fẹ́ sàwọn èèyàn ni wọ́n kó máa rìn lórílẹ̀ sọ̀fánàlá tẹ́bára rìn lẹ́yìn bá bá múra sí ọ̀rọ̀ ayé pé ní kẹ́kẹ́ gbé tó Facebook bá pàjùlọ tó bá ní ṣe pẹ̀lú ìjọba ẹgbẹ́ sáyẹn ó sì mọ kọ́mẹ́ǹtì ó lè bad people kíni kó kíni kan àbí bọ̀tẹ́ bá sọ̀rọ̀ àfáà kan ń fi tí ò darí lẹ̀ ẹni tó sọ pé tó mẹ́gbọ̀n kan ní wọlé pé eh, ìràn kan ní kèfé tọ́lọ̀ ń bá wí mo nínú àbá tó ṣe rọ́ọ̀dù fún gbọ́mọ aka kọ́mẹ̀tì àwọn èèyàn nìkan olórí burúkú wọ́n sì ń bú àfa ẹni tó fẹ́ ba ẹ̀sìn wọn jẹ́ ẹni tó ń gbà wọ́n lè lọ wọn wọ́n mọ̀ bu ẹnìyẹn pé olórí burúkú ní kíláàfà yìí ṣe fún yín gan ṣùgbọ́n pé kọ́rọ̀ ayé wọn lẹ́nìkan tọ́ni pé ẹnìkan gbẹ̀tọ̀ wọn tẹ́nìkan bá máa bu wàhálà gbogbo wọn sọ̀pọ̀tì ẹni. ìgbà wọn ni ìṣíwájú wa àwọn ọmọ ń tán ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ni fẹ́ dàrú ìtọ́rọ̀ ẹ̀sìn bá dàrú kápítà hmm, yẹn ló dàrú yẹn o ayé táwa fẹ́ jẹ fún ẹ̀sìn tí ni ó yẹ kí yẹn jẹ géènì tó kàn já wá ni àbí pété yóò bá sì rí géènì kí kápítà bá mẹ́lẹ̀ kí ni wọ́n mọ́ dàrú nígbà bẹ́ẹ̀ ti táwa ṣe láyé jẹ́ fáwọn yẹn kí wọ́n lókun mọ́ ẹ̀rí wọ́n ní wàkátọ̀ wà Khalid bin Abdullahi al wọ́n ní Khalid ọmọ Abdullahi alkishiri òun ló ṣe kútùbà yawmul adha lọ́jọ́ ọdún léyá ìka ó jẹ́ kan nínú àwọn khalifa mùsùlùmí lásìkò àwọn bani umayya ní nǹkan bí hundred years lé díẹ̀ ni arákùnrin jẹ́ ó yá wáálí nílùú kan nínú ìlú islam ni gọ́fúnà fún ìkan nínú àwọn khalifa nílùú basra basra ń sọ wà ní iraq wọ́n ní ó fi kútùbà lọ́jọ́ fàkọ́lá fi ákìrì kùtùbátì ó bá àwọn èèyàn sọ̀rọ̀ tán ó bá wọn sọ̀rọ̀ ó ní ìsọ́rí fún wàtà parí ó túbà ẹmọ lọlé láyọ̀ ìsọ́rí fún ilà mọ̀nà sílìkùn ẹmọ lọlé ẹbà lé láyọ̀ ó àsọdún ayọ̀ àsọpọ̀lọpọ̀ ọdún wà bọ́ọ̀lù ẹlọpẹrẹ léyà yín kọ́lọ̀n kó gbà ń jọ sí fún yín kó bá ń fa àlùbáríkà sí fàáyí ni mo dọ́ ìlíyàwó gbìjà àtẹ̀rẹ́ mi mọ́ mu yín o jáàdù ní ìpàlẹ́ ní jáàdù tó ti ń ba ayé jẹ́ oníwà yìí wọ́n ti mú wá wọ́n ti mú lẹ́kẹ̀kẹ̀ wọ́n ti dé wá dé jáàdù làápa kó sì sójú gbogbo ayé jáàdù ọmọ díríàm fàáyí náà wọ́n yẹ kúl torí pé ní ti sọ pé láwọn yẹ tẹ́kìtì láwọn Ibrahim Khalila ọlọ́run mú ní kíni Khalil ẹ̀kọ́lọ̀ ń sọ nínú Suratul Nisa pé wàtàkàtà lọ Ibrahimu afọ wàtàkàtà lọ Ibrahima khalila jáàdù ní ọlọ́yìn mú yàn ní ayò ọlọ́run nífẹ̀ẹ́ èèyàn èèyàn ní mọ nífẹ̀ẹ́ ara wọn ó takò sí fàtúkìní mahabba ẹgbẹ́yẹ ọlọ́run tọ́lọ̀ ti ròyìn ìfẹ́ inna Allah yuhibbu tawabin wa yuhibbul mutatahirin ọlọ́run tọ́mọ̀ pé inna Allah yuhibbul jáde fẹ́ takorin ló ó ní ọlọ́run nífẹ̀ẹ́ yẹn tó bá ní kí ni ọlọ́run gbà lérò wọlé ní ẹ̀ ọlọ́run máa ń ṣe dáadáa fún wọn èyí nífẹ̀ẹ́ tí èyí lè wá ṣe dáadáa fún yẹn. bàbá yìí ní wàlámù yóò kálí Musa tẹkílì mà ó tún lọ́nà òbá Musa sọ̀rọ̀ torí pé lọ́dọ̀ tẹ ọlọ́run ṣe kíni ọlọ́run sọ̀rọ̀ ó ti fẹ́ máa fi ní àwọn èèyàn. ẹ̀rí wọ́n ní etí arákùnrin sọ ni ní subhanahu wa ta'ala amma yaqulu al-jahd 'uluwan kabira a ọlọ́mọ ju pátipátí rédèrèdè tí jáàdù yìí ń sọ lọ wà náà sọ́la mí nàlì mímbàrí ó bá bọ́ọ̀lẹ̀ lórí mímbàrí fàzàbá àwòbìyẹ́dì kó lákò sọ pé ẹ̀yìn ẹ̀mí ẹwà àlífà <laughs> ẹlọ yanjú ẹ̀ ọlọ́run gẹ́gẹ́ bí yẹ́dì kékeré fi léyìí sí ó náà lọ sí kíni ó mú kó láyé bẹ́ẹ̀ wà á mọ̀ ọ̀rọ̀ bí sọ́ọ̀lì bí ó ní kẹ́kẹ́ káyìn á mọ̀ ẹ̀rí kí ló ṣe ẹni tí ń dá ròyìn ọlọ́run bá lórí. sẹ́rí bàbá láwọn aláṣẹ délẹ́rù yìí pátipátí pọ̀ láwùjọ wa pátipátí ò ní pọ̀ ìmọ̀ àtẹnìkan sọ̀rọ̀ ń jẹ́ òjò lẹ́yìn láti Sudan wọn ni mo gbọ́ ọ̀rọ̀ kẹ́kẹ́ ẹnìkan tó ní oníkùránì ó tọ́ bí ọdún mẹ́ta sẹ́yìn sìn bí ọdún mẹ́ta sí ọdún méjì àbọ̀ tọ́yọ́ ní bóyá òun náà gba kùránì á sẹ́ndì ẹ̀ síbi ìkan tí mo ti gbọ́ tó dákàrán rán wọ́n ní à ó ní yẹn tiẹ̀ pé nígbà tíjọba mú un tí owó ọ̀yà bá ọlọ́padà rìsọ́ọ̀tì sí pé orí òun dàrú ń gbà òun ni òun mọ́ tó ń ṣe kíni <laughs> òun mọ́ tó ń sọ ìfọ́kúfọ́kọ́ ń lu àyí báyìí ń sọ àbí ẹ̀ka lówó tuntun tó ní àfa àwọn wọn ó ju ọjà àwọn ànẹ́bì lọ aláìpẹ́ yìí náà ni abdullahi bó tiẹ̀ bọ́rọ̀ rẹ̀ bá tiẹ̀ dọ́dọ̀ ìjọba ìgbà táyì yẹn dìde sí ó padà kó jẹ́ yẹ́tà lúnákà ibò náà ń pè oníṣẹ́ kadam wọ́n ṣe fáwọn ànẹ́bì òṣè ìgbà tí kan náà wàá máa tẹ̀lé ó ní ẹ ó lé ní tó gbà lérò lápèjú èsì bàbá ṣe tíra àwọn àníbí ọlọ́run ṣe tíra àníbí ọlọ́run ti ń gba wá yìí yíò tíra táàṣe gan kíláàmọ́ bí fẹ́ rí ibi táwọn ẹbí ọlọ́run gbà wá ní gbogbo pátipàti báyìí kò yẹ kó mọ ráyè ìyẹn ti ká pé ní bọ́dé ń bá abójútó ọrọ̀ ayé náà ní mójútó tẹ̀sìn alimọ́ mi ò tẹ́bí ayé oṣù yàtọ̀ ṣẹ̀rí ìyá wọn nígbà tó ń sọ pé bóò ni tìyà sáyẹ̀nsì gbọ́dọ̀ jẹjẹ́ á lójúṣe ẹni tó bá jẹ́ olórí mùsùlùmí onípò gbọ́dọ̀ wá dìfẹ́ǹdì ẹ̀sìn pẹ́pẹ́ ìjọba yìí mọ̀ páàsì òun jẹ́ kí ló ṣe ọmọjútó ẹ̀sìn àwọn èèyàn wọ́n wá mú pọ́ìntì kejì wá lábẹ́ kan wá sẹ̀ fi tayé bọ̀ lábẹ́ ṣùgbọ́n ojúṣe àwọn olórí ní pọ́rọ̀ ẹ̀sìn ọlọ́ni yá dáúd ilẹ̀ dáúd iná jà alínaka khalifatan fil ard àbí ayò àwọn aláfẹ́ẹ̀tẹ̀ alifa lórílẹ̀ fákún bẹ́ẹ̀nà nas bilhaq fòdodo báyẹn lóńtọ́lọ́ ń gbélẹ̀ ní ọbí dájọ́ pàlátẹ̀ tẹ́lẹ̀ àwa àwọn ẹ̀rí mọ́tẹ̀lẹ́fẹ́ nu wọn. ìyílé yìí ni tí olórí yìí ṣe láti fi dẹ́kun ìlànà jad ọmọ díríàmù ṣùgbọ́n tó wá padà gbé ọ̀rọ̀ rẹ̀ lárugẹ nínú ọ̀nà tó ti train oníkíní oní jam bunu sọfwan olúwa fẹ́ ẹ̀ ó ti fẹ̀ débi pé ní àwọn mọ̀tẹ́síládé àwọn náà múrú ìlànà jàmíyà àwọn tó wá kó ìròrí burúkú tó pọ̀ lákàyè kan gbé lákàyè kọjá ẹ̀rí àwọn tó wá kó wọnú ẹ̀ lásìkò gba tiwọn àwọn alukulafaul abbasin àwọn bani abbas náà rúlù gbogbo mùsùlùmí lágbàáyé àwọn tó lọ pé àwọn kàlífà wọn lajú kán mọ lọ́dọ̀ àwọn ẹlòmíì náà láti mọ lọ kóńtán níwá kọ́ṣọ́ àwọn míì àwọn rúùmù àwọn oríṣiríṣi wọ́n translate ìlànà wọn wọnú ẹ̀tù wọ́n fún ọmọ tẹ́tílà wọ́n gbàgbára lé wọn lọ àsìkò nìmọ́ muhammadu dé tọ́tí wá lágalẹ̀ tẹ́wà lábẹ́ ìjọba tíjọba ń gbọ́ tí wọ́n wọ́n pé gbogbo àfáà tí ṣe tí wọ́n máa ṣe kí ni wọ́n máa jẹ níyà ṣùgbọ́n rò rí ká yí òyìn ọlọ́run padà ká fi làákàyè gbé ká ní ọlọ́run sílẹ̀ kò sí sẹ́mọ̀ kò sí kíní kan lódòrí tálótiwá jáàdù ọmọ díríàmù ta ló gbà lọ́wọ́ rẹ̀ sọ̀fọ́n jáàmù sọ̀fọ́n ìwé yánà mọ̀tẹ́tìlá náà dé mẹ́gbàá ìgbóyá ni àwọn àṣà ìrọ̀dé àwọn tó play politics wọ́n gba díẹ̀ wọ́n ní díẹ̀ yẹn bá làákàyè mú ìyókù ń kọ́ ọ̀nà yẹn tako làákàyè so gbogbo orú ìlànà ìlànà tí ò dání yẹn làwọn àáfàá wa látàyè ìjọ wa wọn àdákẹ́ lórí iṣu báyìí ẹlòmíràn ni àti iṣu báyìí tó yẹ kẹ́ máa fà iṣu tó lágbára ni o tó lágbára ni pé ọlọ́run bá tá à ń jọ́sìn fún tá a bá ti mọ̀ kò sí kankan mọ̀ ọmọ mi tọ́lọ́run bá wà ọ̀ọ́dín fún níwọ̀ rẹ̀ gẹ́ nítorí pé rárá ọ yí padà tí wọ́n bá yí yí ń tọ́lọ̀ ń pẹ́ra rẹ̀ padà kúfúrú ń bọ̀nù káwa ní káfíru eléyìí ká máa rán nǹkan mi ẹ̀rí pa àmọ́ tá à ń ṣe àmọ́ sọ nǹkan mi rògbé lè àní filẹ̀ ẹlòmíràn irú iṣu báyìí kò básìkò sí mu mọ́ kí wọ́n ló básìkò sí mu ẹja bí ẹ́ pọ́lítì tàbí kọ́lọ́n kó ṣàánú wa ẹ̀rí òfin ọlọ́run ó ṣe pàtàkì táwa ní òfin ọlọ́run bẹ́ẹ̀ látòrí àdìsọ́kàn kọ́lọ́n kó mẹ́nìkọ̀ọ̀kan adó lórí dáadáa. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين